نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ونصلي ونسلم على أصحاب المرسلين وعلى آله وأصحابه أجمعين وفي نستعين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم آمين الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين أدراك أتي لفنان وصدقاء أدراك الفواجع تمام صحابة جبين مرتي في المجاجة لينا أدراك كل اللي قديم فمدانا فرمي tàbí fọ́tí tàbí náà lọ́tọ́ ń ṣe fẹ́fẹ́ ìdún lọ́yọ́ lọ́dánà yíya lọ́tàn èdè náà ni ó tún ṣe wẹ́wẹ́ tún lọ́sibọ́ọ̀rì yìí ni wọ́n á pè bí yìí. ó sọ fẹ́ pé náà ló fẹ́ yẹ tí àrùn ọba fẹ́. àmọ́ táwọn ọba fẹ́. yóò jẹ́ ojúmọ́ lọ́jọ́ náà ni àjọ tó bá ń bẹ́ yìí bẹ́ẹ̀ ní agbára lọ́dún ìlú yóò máa yóò máa gbé ọgbà yá orí sọ́dọ̀ òṣèré ní àtò ẹ̀sìn ìkọ́ ní ààyè yìí ìyẹn ní yóò máa àtúnlọ́gbà ẹ̀kọ́ ìdí ìṣọ̀rọ̀. Wàlúwàlá kó tó sọ àgbà náà lọ. àwọn tá a bá ti gbọ́ náà ti gbọ́ náà ti ká wá rí ilẹ̀ mi. ó sàánú wa ní ọdún yìí àwọn tá a ti gbọ́ yóò ti àwọn náà lọ wá ní ọdún yìí. agbára tó lórí ìkọjá lọ́wọ́ ìbọn kan ọlọ́run tó sàlékún àmì ẹ̀kọ́ àbí. ní ọdún yìí àtọ́ ìgbélé àpò ọ̀pẹ wa rẹpẹtẹ. Nígbà pé ọ̀rẹ́ fẹ́ràn ọ̀pẹ bá dé dúpẹ́ èmi náà tó lé èmi náà tó lé. Ogun àti ìfẹ́ Nàìjíríà orílẹ̀-èdè ìgbàlè tó kún fún nǹkan ọ̀rọ̀. Àwọn alákòóso náà ni ò jẹ́ kí lórí ọ̀rọ̀. Ṣèbí nínú ìgbàgbọ́ àlọ́dámẹ̀ náà nílẹ̀ ẹ̀dẹ̀gbọ́ ń jà yìí. Àwọn èèyàn bí àwọn ènìyàn kan tí ò bá mọ ọ̀rọ̀ lọ́dá sí ìgbé lọ́dọ̀ bá ló fẹ́ máa lọ́dọ̀ sí ìjà kọ́. Àǹtí ò bá mọ ọ̀rọ̀ lọ́dọ̀ tí ò máa ìta. Ó ka ìta àwọn ènìyàn kan lórí ìbẹ̀rẹ̀ táwọn ọdẹ ìbàdí ni pé nígbà tí wọn bọ tó tí wọn kò sí wọn ní àwọn nǹkan rẹ lọ. ìmọ̀ òye ìjẹ ìbàdí ni yẹ́pà rẹ̀ wọn lọ. àwọn ọ̀dà sọ ìgbà wọn náà rọ̀ làwọn wípé kò sí nǹkan tó tó tó wọn lókè ìfẹ̀lá yìí wọn. lẹ́yìn wọn ṣèbí kan sọ fún wa ìtàn òdodo sọ fún wa pé ọlọ́run padà mú wọn náà ni àmì èèyàn mélòó lọ́ọ́ máa eléyìí inú rọmọdánà yìí látẹ́gùn àlàáfíà bẹ̀rẹ̀ sí fẹ́ẹ̀. ibi tí ọlọ́run bá wa tó dá wa lójú dé ń tiwa láàyè yìí asọ gbangba gbangba asọ yanya yanya wípé pẹ́ẹ́nìkan ó tún dépò ní ìbò tí ń bọ̀ yìí ẹ̀ńtọ́rọ̀ ń bá rí pé ó sàrà àdìlànfààní a ò sì ní ẹnì kankan ládàá yẹn rí ju pé a kú lọ́lọ́lọ́lọ́. èyí ni a fi sọ fúnra wa yìí pé ọ̀rọ̀ yìí ká má gbọ́ sódì a ò sọ pé ká má múra fún bò ó. ọ̀kan náà palẹ̀ máa fúnfún pàtàkì ìsìnì ní káàdì ìdìbò gbogbo mùsùlùmí ẹ̀já ní káàdì ìdìbò tàbá fẹ́ràn orílẹ̀-èdè yìí one tàbá fẹ́ràn ẹ̀sìn Islam ní àfẹ́dénú tàbí fẹ́ràn ara wa náà kárìkọ́ lọ ní káàdì ìdìbò àwọn tá a ti ní tẹ́lẹ̀ wọ́n ní láéláé ni àwọn tá a ti ní tẹ́lẹ̀ ọwọ́ pé láéláé ni a máa lo káàdì yìí ìlà anyasha Allah gbogbo wàhálà tá a bá pàdé kọ́mọ̀jọ́jọ́ wa lójú ìdí kejì káàtì ti wàhálà míì ní ọ̀tẹ̀ míì àwọn tá a ti gbà ń jòrí ní ìsìn àwọn ò ní pé a ti máa lọ bìkì kan mọ́ ní ìsìn ẹ̀yin náà gbà tí. káàdì ìdìbò yìí ó lè di ní tí àwọn afá ọkà túbà lé lórí tó bá yá tí wọ́n ṣàdúrà lé lórí. ọ̀nà tí wọ́n gbà ṣàdúrà lé lórí yóò hàn sí wa nígbà tí kò bá súnmọ́ tí wọ́n wá dà níyàn lé pẹ̀lú kí ọ̀nà tí wọ́n gbà dà níyàn lé ọ yọjú tí wọ́n ò sì ní ẹ sì máa wò ó kọ́lọ́hún bá ní kí ọlá ó sànù wa nínú ìdá wa ni. àmín. ó lè dọ̀lá ń bẹ nísìnyí kí wọ́n ní wọ́n ti ka ńlẹ̀ pé anybody ò lè rí gbà mọ́ àwọn ti fà yé lẹ̀ nígbà wo nígbà tí wọ́n bá mọ̀ yí pé èsì ń bẹ ńlẹ̀ àwọn tí ó lò ó fáwọn ti wà wọn àti nàmọ pé ẹtùpẹ ẹtùpẹ ẹgbà kúrò lọ́wọ́ wọn. àwàlà ni ẹkú ti fowó kọ́ lẹ̀ ẹ lọ gbà kúrò mbẹ ẹ̀yin tẹ́ ẹ ti fowó kọ́ lẹ̀ ẹ lọ fowó kọ́ lẹ̀ kẹ́ gbà ọlọ́run sí ọrùn fún wa. àmín. ẹ jẹ́ àmọ̀ sí peter bá ń ṣe wàhálà kan bẹ̀ àti jihad ni gbogbo sábà kò ní jihad àgbẹ̀sán lórí ẹ̀ àfi wá ìtẹ̀síwájú fún orílẹ̀-èdè wa àtẹ̀sìn wa ọlọ́run ṣàánú wa. àmín. mi kàrà sókè. اوكي وصلنا اوكي اخبار بانني اوكي اوكي فقط رايت موتاتا بالأمس في تفسيره نعم لا قلوة في لا قلوة فيما فعلوا إذ كانوا يفعلونه من قبل آه wọ́n fi tó ayé tí ń sìn pé wọ́n ti kéde ìdì sílẹ̀ ìpè yémi lọ́kàmí ìsìnjọ́ méjì òní òun làwọn ó kírun. tẹ́ máa kírun jọ méje mélòó láwọ̀ ọ̀jẹ̀ yẹn twenty eight mo wá fẹ́ sọ nǹkan yẹ fún yín pé tí wọ́n di twenty nine àbí tí wọ́n di twenty eight èmi ọ̀dájọ́ ọ̀la lẹ̀ o ìdájọ́ ọ̀la sílẹ̀ orúkọ mi ìrọ̀là ẹ̀dá kan sì rọ̀là àmọ́ tó yẹ pé lódodo ni kábàrù yìí bá jáde nítòótọ́ kábàrù kan tí wọ́n padà kó jẹ ni ẹgbà bẹ́ẹ̀ ẹmu lọ́wọ́ ẹ̀tọ́jú ẹ̀. bẹ́ẹ̀ wọ́n ṣe jẹ́ nìyẹn. téèyàn bá ti fi ẹsẹ̀ gbé níbẹ̀rẹ̀ tí ò bá padà síbi tó gbé fi ẹsẹ̀ gbé kó tó tún ẹsẹ̀ tó yóò máa sì gbé ní tí èkú ọlọ́mọdé àtinà. àwọn bàbá wa ni wọ́n tó ní ìdí àdúrà ká bá wọn bẹ́ẹ̀ lọ́nkọ́ tó wọn sọ́nà kọ́mọ́ni tó wọn sọ́nà kọ́mọ́ni tó wọn sọ́nà kọ́mọ́jọ wọn ó sì ẹsẹ̀ gbé. àwa mélòó ni mélòó ni àwa tí ó yé báyìí pé ìkéde tí ọ̀rọ̀ fẹsẹ̀ nílẹ̀ lélẹ́yìí sí etí gbogbo ẹ̀dá tí wọ́n ti kéde lọ. níbi ó burú sí ni pé yomul khamis tí wọ́n bá kírun yomul khamis ọlọ́run nìkan ló mọ iye ẹ̀dá tí ò ní gbá òun náà tí wọ́n ṣe máa padà lọ́nu rédíò pé ẹ má kiri ẹ má kiri mọ́ o wọ́n ṣe máa lọ bẹ̀. àmọ́ àwọn kan bẹ bí àwọn kan tí wọ́n lágbọ̀ yé wọ́n ẹ ẹ pé ọdún bẹ lónìí ẹsẹ̀ rẹ̀ ọrùn yín lọ́wọ́ ìwọ múra tó ìwọ múra tó ń gbà wẹlẹ ìwọ múra kan ń múra wẹlẹ tó ń tiẹ̀ ti bóyá wẹ̀ ti tán jọ wẹ́sìdè ẹ̀ tán nìyẹn. ọlọ́run sáásá ọ̀nà wa kọ́kọ́ wà kalẹ̀ èmi ò mọ bíi tí kéèyàn máa láyà báyìí tí ọ̀sá kọ́ lẹ̀ fún kódà bídíà tuntun lélẹ́yìí jẹ́ kì í sara bídíà ti ń bẹ tẹ́lẹ̀ àárí kanú sí àkàkàn pọ́n kankan ìlú kan o wọ́n máa dájọ́ rẹ̀ báwọn tàwẹ́ o pé wọ́n dájọ́ lẹ̀ ń hùn àárí ọlọ́run bá ní tán bàbá yìí ṣe o. àmín. nígbà ni táwa mẹ́jú babaláwo gbàgbà tàná wọ́n máa ń kọrin kan pé mọ̀jẹ̀ wọn bàbá yìí dọ́dọ̀ rẹ olúwa. mọ̀jẹ̀ wọn bàbá yìí dọ́dọ̀ rẹ olúwa. ọlọ́mọdé wọn ọlọ́mọdé tán sọ́nà. àmín. àmín. kó tà náà sọ́nà. àmín. kó dà lọ lọ́wọ́. àmín. láhùn lọ́wọ́ kọjá. ilà bìlà. قد في تقديم مجلس تفسيره نعم أتى في العام السنة يعني سميته بال... سميته عند بعض الحاضرين أوكي في مجلسه وأن بالأمس أعلنوا ولا بد فيكون إعلان اليوم كذلك وكذلك يجدد إعلان اليوم إعلان اليوم الجمعة نعم إعلان هذا اليوم لو كانوا مؤمنين يا ابن الله كعادتي كعادتي نعم اوكي يحتفلون ب اه يستمعون نعم نعم شوف لنصار نده لا له لا نصار لا له حتى يهديه ويهتدى هداية لنا آمين tó ibi aroko sí làápàbọ̀ sí àwọ̀bẹ̀rẹ̀ tafsiri àwọn àyà àtàkà kọ́balìkọ́lá gba kókó àmọ́ sọ́kọ́ gbẹ́nu wa sọ̀rọ̀. nítorí àwọn ọ̀sọ́ tó ti jẹ́ ọ̀sọ́ táwọn afa súnà ọ̀sọ́ sọ mẹ́jàlè ṣe. àmín. naam. wà á ń ṣe àtúbọ̀hánà zẹ́rẹ̀ àlùmọ̀ tẹ́lifàlẹ̀ wàlẹ̀ hókòlì. ọba àdékè ọlá òun ló dá àwọn arúgbìn oníranran ní kọ́lọ̀ ní jíjẹ ní wọ́n alladhi bihi hayatu bani adam àwọn èso jíjẹ pẹ́ẹ́pẹ́ ní ó gbèsè ní ọmọnìyàn ró pẹ́ẹ́pẹ́ jíjẹ rẹ̀ tá à ń jẹ àǹfààní ló jẹ́ fún wa. wa huwa yashmalu kullama yuzra'u sayfan wa shita'an. pẹ̀lú tó lọ́n sọ yìí pé òun dá àwọn èso ó gbogbo ohun tí wọ́n máa gbìn lásìkò ooru ìdí á máa gbìn lásìkò ọyẹ́ nǹkan máa ń gbìn lásìkò òtútù gbogbo ẹ̀ ló kó sínú gbogbo tí bá rán jẹ́ rìn èso. wà á fọ̀rọ̀dọ̀ lọ òbí zikiri kanahal kama fi ima minali fọbila. ọba àlejòlá wa dáwọn kan yẹn rí inú ẹ̀ dá kọ kì í sọ̀rọ̀ wẹ́rẹ́ kó máa ka gbogbo èso yọ ká mi kì àgbọ̀rí tá a rírí tá a sì ní tá a sùn ní rí mọ́ téye kú láyé torí pé ntí mẹlẹ́dọ̀ tiwa láwọn èso là wá mọ̀ yìí lọ́dọ̀ àwọn ẹlòmíì náà àwọn èso kan bẹ tí àwọn ní táwa ò ní àwa nìkan táwọn náà ò ní àwọn kan pa wá pọ̀ bẹ́ẹ̀ bá tíráàbù lọ àgbáyé lórílẹ̀ àgbáyé ẹ máa rí àwọn kan ó lè tóbi yàtọ̀ o ó lè fi tóbi yàtọ̀ àmọ́ bákan náà ní rírí rẹ̀ ó lè tóbi yàtọ̀ ó lè dùn yàtọ̀ àwọn arúgbìn máa ń dùn ní ìbámu bí wọ́n bá gbìn sí. ẹ bá lọ sí arch tí bá ń jẹ àwọn èso kan lódodo ibẹ̀ tí wọ́n ti gbìn àmọ́ àbẹ́ríkà tó bẹ̀ ni wọ́n kó wá ẹ̀dẹ̀ pé tẹ̀sí ẹ̀ yàtọ̀ bí ọ̀gẹ̀dẹ̀ àwọn ọ̀gẹ̀dẹ̀ kan bẹ lọ́hùn bíi pátá tí wọ́n ń bí ni ọfẹ ẹgùn tó apá àwọn tí máa gùn dàgì àbá níbí wọn èé dùn èyí tí máa dùn bí kìí gùn ìmọ̀ àwọn níwọ̀ntúnwọ̀ntún tí wọ́n gùn ó tó dùn ẹni bá jẹ áàpù ní mọ́kà kò ní jẹ áàpù bòmí ìmọ̀láyé ẹ ní jẹ mọ́ áàpù àyànkó wá bí yẹn àbí pàǹtí apu a apu ti mọ́gà èmi èmi èmi ò jẹ ìdímọ̀ kan fẹ́sifẹ́sì yẹn èmi ò jẹ nílẹ̀ ń bí mo máa jẹ onídùn yẹn nígbà mo dé ájì tí mo bá àwọn yẹn ṣe ń jẹ nígbà tí kì í tẹ̀sí ẹ̀ tó pé tilẹ̀ yìí ọ̀pọ̀ rẹ̀ tẹ́ bá ń jẹ yóò ti bàjẹ́ sínú yóò máa ti bù ẹ̀bù ẹ̀ báyìí tí mo gbẹ́nu lé jíjẹ rẹ̀ ǹjẹ́ mi mọ̀ sáfi kò mẹ́ adẹ̀ tó bí àgbọn ni bàǹbàǹbà. Baraka àbí tí wọ́n kó wá ńlọrọrùn àbí tí wọ́n gbè náà lọ́wọ́ àwọn pé mọ́kànlá á máa kó lọ. èyí fagídéjì ẹkújẹ báwa ènìyàn pẹ̀lú ọlọ́dọ̀rọ̀ ń ṣe fún wa nípa nǹkan oríṣiríṣi yìí nǹkan tọ́lọ̀ ń ṣe fún wa ti kọjá ká máa jẹ̀jẹ̀kújẹ ìjẹkújẹ sì máa ń lapa inú sẹ̀mí ẹ̀dá pàápàá jùlọ a tún máa ń lapa lára ẹni tí wọ́n bá fi àtọ̀ bẹ́ẹ̀ dì bàbá kan ìyá kan tó kọ́wọ́ sí jẹkújẹ ọmọ tí wọ́n bá bí yóò lápá lára ẹ̀ ìtí à ń jẹ sára lọ́ba àlejò ọláǹfì àṣẹ yí padà ló ń domi ló ń dẹ̀jẹ̀ ló ń dàtọ̀ ara ń tà ń jẹ gbogbo ẹ̀ jáde ọmọ tí wọ́n bá fi jíjẹ pákí bí tẹ́pẹ́ pákí bàbá jẹ nìyá jẹ tí wọ́n fi bí ìbá máa gbé ní Amẹ́ríkà kọ́ gbé l'Amẹ́ríkà àìjẹ páàkì ẹ̀ fìyà jẹ́ ni tòlẹ́jẹ̀ tán fi bí nìyẹn. èyí páàkì ẹ̀ jẹkújẹ fún àwa èèyàn wọ́n ní ká sọ fún wa bíi pé gbogbo oúnjẹ inú agolo ká jìnnà sí gbogbo oúnjẹ ń dé mọ́nú agolo ká jìnnà sí one ẹlẹ́kẹ̀jì gbogbo àwọn nǹkan tí wọ́n ń pa lójú dà sọdọ̀ oúnjẹ ẹ sí ẹ máa jẹ oúnjẹ yìí ẹ̀yin lẹ́fọ́ra lẹ́fọ̀wara yín pàdójú dà ọ̀dọ̀ wa ń bí ni ẹ ti gbin ẹ̀gẹ́ wọ́n pọ́sẹ̀sì ẹ̀ tó fi di àmàlà tó fi di fùfú tó fi dẹ̀bà àwọn la pọ́sẹ̀sì àgbàdo tẹ́ bògì tẹ́ dẹ̀kọ́ tẹ́ di túwó tó fi di àwọn nǹkan míì èyí tẹ́ máa ti jẹ́ pé àwọn ni ẹ lọ sí ah, ẹ̀já jìnnà sí i wọ́n sọ fún alánà wípé àwọn nǹkan kan ń bẹ jẹ́ ń ṣe ń sìn tí wọ́n ń lọ ẹran mọ́ tọ́jẹ́ pé ẹran èèyàn ni wọ́n lọ wọ́n dẹ̀ sọ rẹ̀ ariwo báyìí lánàá lórí lórí sẹ́ẹ̀ níbi àwọn alánàá tẹ́pẹ́ ní èèyàn ni wọ́n lọ àwọn mọ̀ àwọn mọ̀ tí wọ́n ń ṣe pé táwọn yàrá ilé ń jẹjẹkújẹ yìí gbogbo ń tàn bá fẹ́ fi wọ́n rọ ni wọ́n ti rọ. àkọ́kọ́ tí wọ́n ń fọmọ nìyẹn rọ ń sìn àwọn tí wọ́n ti gòkè tí wọ́n fẹ́ máa sọ ọmọ nìyẹn dowó àkọ́kọ́ tí wọ́n fẹ́ sọ kálukú dà ń sìn ni aláìsàn kẹ́lẹ̀ máa sọ oògùn oríṣiríṣi jáde ẹ̀rí tí ilé oògùn pọ̀ ju ilé ìkànnì lọ àwọn tí ń rí owó lórí oògùn ó kọjá tí wọ́n gbẹ̀rọ owó sílé tẹ́ ẹ bá jàjà súnmọ́ àwọn tí ń ta oògùn tí wọ́n sún òkè ẹ mọ̀ pé ìrúwọ́ àwọn tí ń ta oògùn ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn tí wọ́n sún òkè nu wọn ni o ìlọ́po ìlọ́po ìlọ́po márùn owó tí wọ́n bá fi ṣòwò ni wọ́n máa ń lórí oògùn àbí jù bẹ́ẹ̀ lọ ó ti pọ̀ jù ìlọ́kulọ̀ náà ní wọ́n ń ṣe lóògùn yìí ṣùgbọ́n tí bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ lé kálukú sí fíìdì àìsàn pé kálukú ọ̀dà láìsàn pẹ̀lú ìmọ̀ yẹyẹ kújẹ́ ń lè máa ń jẹ ẹran èèyàn téèyàn ń jẹ ẹran ẹlẹ́dẹ̀ téèyàn mọ̀ mọ́kú mọ́lé bí a bá ń sọ̀rọ̀ tó fẹ́ jọ bí ẹni pé à ń gbè lẹ́yìn Buhari tòṣèlú ká fi ń sọ inú kọ́ jẹ́ ẹ̀mí ẹ̀sìn ẹ̀mí ẹ̀sìn pé ẹlẹ́sìn wa ni ojú òsì gbọ́dọ̀ tì í ojú òsì ní ìlógo Ọlọ́run. àmín. ẹlẹ́ẹ̀kejì à ń sọ nítorí àǹfààní tí ń tọwọ́ rẹ̀ bọ́ sórílẹ̀-èdè Nàìjíríà. Yeah ìnígbàròyìn kan mọ̀tẹ́yìn yìí gbẹ̀yìn yòókù náà gbọ́ wọ́n bẹ́ẹ̀ ní òfin nàìjíríà yìí pé kò sí tí wọ́n lè kó wọlé bá àbáta àwọn èèyàn jẹ́ ní mímu ní mímu kọ́lá ti gbà láǹfẹ̀. ìjọba buhari wá gbé jáde lófin sìn ní ọ̀nà ọ̀nà ọpọlọ ọ̀nà ọpọlọ tó mọ́pọlọ dání tá a fi darí ayé. àmọ́ pé wọ́n bá pé ẹgbẹ́sẹ̀ lé àwọn ibi àwọn èèyàn lè mọ̀ bí ọtí bí oògùn olóró tó ń bá sọ báwọn ariwo gbàyè ó sì ní òlẹ̀ ẹni fẹ́ ẹni fẹ́ jù ẹ̀mí ẹ̀ lófò owó ni ó kọ́kọ́ dún náná kó tó lè jẹ́ mi lófò pé ìgò bíà kan owó tí a máa rà ní ìsìn tọ́jọ́ bá ọjọ́ tí wọ́n ń bá ti pé ní ìsìn ẹsẹ̀ bá rí kò bí àkàn wájú rẹ̀ náírà ló sọ náà owó tí ó fi rà á òun náà mọ̀ pé kódà kò ní í ṣe é mu bí àmì jù òun náà mọ̀ ọjọ́ mu ní ní tó fi rà á kò ṣe é sáré mu gángan. bẹ́ẹ̀ ni sìgá pé owó tó ní agbára wọn gbélé ẹ máa kúkú sáǹfààní jọba ìṣẹ́gun máa ń hara ayé dé mọ̀ fún Nàìjíríà ẹ kọ́ sanwó náà kọ́mọ yẹ pé kọ́yà mọ̀ jẹ́ pé ẹ kà máa kú jífà jífà dẹ́ máa kú sí ká mọ̀ pé àti gba ti alára yẹn tó lọ tó kalẹ̀ tó kalẹ̀. ẹ ṣàǹfààní fúnjọba ẹ ṣàǹfààní fúnjọba ẹ ṣàǹfààní fúnra mm. lu. Ah, lẹ́yìn bá lọ tán pẹ̀lú jẹkújẹ káwọn ẹ̀ máa rí nǹkan náà. nínú àwọn ará àgọ́ ti kàn ní twenty five thousand. Ah. àpè ó sì ó dà bẹ́ẹ̀ yẹn. mo yẹ ẹ̀ bí twenty five thousand náà ní kí n lọ sí. mélòó láàrin twenty twenty five twenty two twenty three thousand. Hmm. ẹ má sì ń fa sìgá kan ẹ mọ̀ pé ah, á tó bá wé náírà gan tó bá wé náírà tó sáná sí i kò ní tètè jó tán tó bí sìgá ó ti tó <coughs> torí sìgá ayọ́ kan bó tó máa wọ twenty ẹ ẹ bíi òun ò tẹ̀lé yàn wọn lọ títí two five bíi five bíi three thousand libya sa. Ah, ẹyọ kakiri ah, ó dà bẹ́ẹ̀ o. wọn ò tí ì gbé jáde gangan àmọ́ gbogbo ẹni tí mo jìgà kọ́mọ gbọ́ rẹ̀ kọ́mọ fi lè wo jọ bí ẹ lọ sálẹ̀ bàbá rẹ̀ kọ́mọ fi mu sìgá sì fi mu tí. ọmọ ẹ dàpọ̀. ó lẹ́rìí gbogbo. ń pọ́nmọ́ rí balùwẹ̀. alákàlùkọ wà lẹ́wọ̀ ilẹ̀ sẹ̀ríà wọn ní kéèyàn má wà kọ̀ pààyàn wà pààyàn àmọ́ ẹni ọba wà kọ̀ pa èèyàn rẹ̀ àmọ́ ti dolówó ń tiwọn fowó tí wọ́n gbà owó tí dírẹ́bà tó wà kọ̀ pààyàn ó san yóò la àwọn tí wọ́n ní òkú lẹ́yìn náà òun ò tún wà kọ̀ mọ́ láyé lẹ́yìn náà àwọn tó fowó kọ wọ́n lẹ̀ gbaláńsẹ́ẹ̀sì tó fi tán fi ṣègbó àwọn yẹn dáràn sẹ́ni kan náà ọkọ̀ dírẹ́bà ń bẹ̀ yẹn kó ṣe gẹ́gẹ́ títì ọkọ̀ yìí máa dúró fún yàn ń bẹ̀. kọjá kọjá kọjá. ọlẹ́ wọn lé yàn gánà láàrin ìlú sẹ́ni kó ní ìbàjẹ́ náà tẹ̀lé wọ́n máa bẹ́ gánà láàrin ìlú náà ni. ẹ̀rí tí a bá ń sọ̀rọ̀ kò sí pé bóyá àwa ń sọ̀sẹ̀ ìlú kan kan ju pé ẹ̀sìn wa pé ọ̀wọ́ pẹ́lẹ́sìn wa ń ṣe dáadáa àwọn ẹlẹ́sìn rẹ̀ a gbọ́dọ̀ gbẹ́nu lọ. alábòsí náà lóyún sọ pé àṣàfin jù bí ẹlòmíín bá ń bẹ lórí ìjọba tí ò ṣe dáa rárá pàápàá àwọn ẹlẹ́sìn rẹ̀ máa ń pariwo pé ó ti dáa tán ni. àwọn ìṣàgbẹ́nu lọ́wọ́ lẹ́yìn àti wa tó jẹ́ pé àmọ̀ ọ̀tá àlù ọ̀tá ẹ̀sìn kò ní rí bẹ̀ yẹn. dáadáa tó jùlẹ̀ ní ìsìn pàápàá jùlọ fọmọ Yorùbá tó jẹ́ pé baba ńlá lórí ni ọ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni a ti ń wá gbogbo ọ̀ràn ní ìfilẹ́sẹ̀ ló ní pé yóò tètè gbéjọba alẹ́ nìyẹn o ó mí pé kínní kan nìyẹn o kódà nìkan ní ń wò sóore léyìí adúpẹ́ níjọ́ gbàjọba náà lọ́wọ́ àwọn tí ń sòsè tí ń sè ìjọba tí ń sòsè lù ó ọmọ aránsẹ́ ọjọ́ èèyàn náà ẹgbẹ́ kí la gbé lọ kí la gbé bọ̀ kí la gbé kí la jù ní ti ọjọ́ orí fún yorùbá sẹ́yìn kí gbogbo yorùbá kama kama kama dúpẹ́ fọlọ́run ká sì máa kì í níbi ó gbangbadé yíbo béèrè tiẹ̀ pé a ó fún yorùbá ní tó báyìí bá a mú tàwọn náà ń pẹ̀ pé ẹgbẹ́ ìjọba pààyà rẹ̀ Abíọ́lá ọwọ́ jẹ̀rí ọwọlé èèyàn kan kó ṣèbò rẹ̀ ìwọ oṣù ló ṣe ètò òbò ẹ̀dá akọ ìwọ oṣù ẹ bá mú tàwọn náà di ọmọ yíbò <laughs> àwọn gbọ́n àwọn tó ń fi fún ni kọ́lọ̀ jẹ́ amóore. nípa báyìí ìjẹkújẹ ẹja jẹnà sí ẹja máa jẹ lẹ kálígùn lẹ́mìí tó ní kálẹ̀ fàlàáfíà lu ìtẹ̀mí wa ọlọ́run ṣàánú wa tó bàbá jùlọ àwọn tá a tẹ̀ ń gbé nínú ìlú ńláńlá báyìí ah kílá àkójú wa kàn gbogbo àsìkò ní nǹkan lóṣù mẹ́ta fún wa. bí kàtí ń lọ nìkan ń dé bí kàtí ń lọ nìkan ń dé wọ́n tún dé bára wọn ipò ọdún ni ẹ sì máa wò ó ẹni bá kúndùn jíjẹ nǹkan eléso yóò pọ̀ yọ láàfíà àwọn afọ onímọ̀ tọ̀bíyà wọ́n ní èèyàn ò lè máa jẹ nǹkan léṣo kọ́ máa síkì gbogbo gbà torí pé òkè lọ́wà òkè lọ́wà kò sínú lẹ̀ gbogbo nǹkan tí ń tánú lẹ̀ tá a bá jẹ́ ìpẹ́ la jẹ yóò máa wúwo ọmọ jẹ ìfúbọ́dì àmọ́ tọ́kì àti ọlọ́run lòun títóbi ọlọ́run ní nǹkan tó wà lófurufú tí ó sì yọ ìtànná tó sì ṣe díẹ̀díẹ̀ pé e tóbi tó fi di jíjẹ ó ké mọ̀jàmá wọn lókè lọ́wà jíjẹ rẹ̀ ẹ máa fúyẹ́ ni àlàyé ọmọ dé fún ara ni ẹjẹ́ àpò ní jẹ̀ǹgẹ́lẹ́ zò lódodo ó ti mọ́ wa lára àwa gan ẹlòmíì lè jẹ òkèlè lẹ́ẹ̀mẹ́ta ojúmọ́ inú ilé mi-ín wọ́n jókèlè láàárọ̀ wọ́n jókèlè lọ́sàn wọ́n jókèlè òkèlè lálẹ́ akásí wọ́n lè mọ́mọ́ kókèlè làwọn jẹ́ o wọ́n lè máa kún lọ́dà pé láàárọ̀ àwọn jẹ ráìsì òkèlè lẹ́jẹ́ ọ̀wẹ́ ní ẹ̀yin ẹjẹ́ wọ́n sọ ráìsì di túwó ní bíbù túwó ní bíbù tí ò ní jẹ́ túwó ní àfisibí jẹ ẹ̀rọ máa kókèlè lẹ́jẹ́ túwó ráìsì lọ́sàn-án wọn jàmàlà tó bá dalẹ̀ ń mú gàrí gàrí kẹ́sì mú ilẹ̀ ló ti wú ilẹ̀ ló ta gbogbo tẹ́ jẹ́ kankan náà ni ó fún yín nta ẹ bẹ jẹ́ nìkan ní ojú ọ̀yà tọ̀ bóyá ẹ fẹ́ràn jẹ́ bóyá àbẹ̀rẹ̀ tó jẹ́ pé ó tún lajú tuntun mí ìdè wà mọ́ ẹ ti wo ẹ wo nǹkan kan ṣẹlẹ̀ lọ́kọ̀lọ́kọ̀ lé àwọn ọmọ kéékèèké ìfẹ́ jẹ́ wà yọmọ yọkó nù. tẹ bá jẹ wa wọn máa ń dúkì ní. yọmọ yọkó. yọmọ yọkó ní mọ̀mọ́ yọkó. ẹ fẹ́ wa kọ́ wọn ẹ fẹ́ wa kọ́ wọn ẹ fẹ́ wa kọ́ wọn. ẹ̀yin ìyàtọ̀ ẹ wá sẹ́sìrì ẹ máa ti ẹ̀ wà ẹjọ́ lọ́dọ́sẹ̀ ń fẹ́ wà ẹ má sì fúló jẹ mi ẹ sì dájú kò tó lọ jẹ wà jẹ. torí tí wọn bá tún sáláì máa jẹ wà bí àwọn bàbá kan tí wọn ò jẹ wà àwọn kan bẹ lọ́jọ́ wájú wọn sẹ́ni tí wọn ò ẹ jẹ́ máa jẹ protein kọ́kọ́ lè ní wéètì pàápàá jùlọ lọ́pọ̀lọ́ kọ́ máa jẹ òkèlè sáásáásá kọ́kọ́ ló ń bá máa jókòó ẹ fi nǹkan ẹ pé gba àwọn alákọ̀wé tí wọ́n lajú tí wọ́n wọ́n yà lajú sọ́nà kan máa jẹ́ǹjẹ díẹ̀ díẹ̀ tó tún ẹ̀jẹ̀ náà kò ní jẹ́ tó tún tóbi ẹ kọ́ ọmọ wọn máa ń fi mọ̀ wí ọlátàwọn di ọjọ́ lápá jẹ́ mùsùlùmí lọ tẹ́ pé ẹ́ńjìnì ẹ̀kọ́ ń bẹ lára mùsùlùmí gangan àmọ́ ẹ̀jẹ̀ àrùn ẹ̀jẹ̀ mi lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ jẹun tó fúyẹ́ bí nǹkan ẹlẹ́sọ̀ ẹjọ́ mọ́ wa lára ẹ máa ra nǹkan ìṣúná ọlé ẹ̀yìn gbadagba ẹ máa rà á ká máa jẹ ká máa jẹ ká máa jẹ ọlọ́run ní sọ yìí pé òun ṣe nǹkan eléso nírànràn fún wa tó bá gbogbo àsìkò mu tinú ọyẹ́ tinú ooru tinú òtútù. wọ́n kọ́ni dúkìrọ̀ ti há على طريق ترقي من الأدنى في التغذية واقتيات الناس إلى الأعلى والأعم فإن الحبوب هي الغذاء الأساسي wọ́n yá sọ fún wa nú àwọn àyà yìí wọ́n fẹ́ máa ka àwọn arìnrìnàrìn nǹkan wọ́n lọ gbé níbi tó ga wọ́n lọ gbé níbi tó ga lọ sókè wọ́n gbé láti lẹ̀ gbé lọ sókè nípa tí ń fún wa lókun tí à ń jẹ bí oúnjẹ wọ́n gbé láti ibi tọ́lọ lẹ̀ lọ sókè tí wọ́n fẹ́ lo tọ̀ríkù tàràkì wọ́n bẹ àwọn kan máa ń lò lásìkò tí wọ́n fẹ́ kéde èdè àṣeyọrí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ń gbà mí. tí wọ́n bá ní tẹ̀wọ̀n ìdílé kí ó kàn wọ́n kà máàkì tiwọn tìdáyì wọn kà á ntàwáfítù wọn kà kátó adésanáwì lọ́pọ̀lọpọ̀ àyè wọn ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà níbi ìbò tó bá fẹ́ kábò ẹ̀rí pé ìbò tó bá lọ ọlẹ̀ ní mọ́ sábà kọ́ tì ṣáájú kan lè má bàa kí wọ́n má bàa sákúndù rédíò torí tó bá ti náà máa yọ ọkọ̀ òjìbí lò. àwọn afọ àníṣẹ́rí àwọn nǹkan yẹn níhóró oníhóró olóúnjẹ ìpìlẹ̀ àwọn nǹkan oníhóró oní oúnjẹ ìpìlẹ̀ oníhóró tí ò ní jẹ́ onítìta ntí máa ta lẹ̀. وأنشأ الزيتون والرمان متشابئا في المنظر وغير متشابه في الطعم والأكل ọlọ́run bá àlejò ọlájàṣẹ ìtún ọ̀dà romani ọwọ́ àti ní tó jọra wọn ní wíwò lójú àti tí ò jọra wọn ní jíjẹ ní ìmí máa jẹ bí ìtẹ̀jẹ ni ni ọ̀tọ̀ ní tẹ̀ ń jẹ àǹfààní tó ń wò ṣe fara ọ̀tọ̀ ni. ṣùgbọ́n ìmí pé ẹ̀ gangan ló يسقى بماء واحد وفي تربة واحدة اسمع وو látara tóbi ọlọ́run gbogbo àwọn tá a kà á lẹ̀ tó yàtọ̀ síra wọn yìí ẹ bá ń jẹ pẹnápù ẹ bá ń jẹ pẹnápù ẹ rí pété tẹ yàtọ̀ fún bẹ̀pẹ̀ àtòrún gan so ẹ jẹ pẹnápù ẹ jẹ ìbẹ́pẹ ẹ tún wo àwọn nǹkan míì náà bíi ọsàn mímu bíi mango bíi watermelon bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ sì máa wo odò kan tuntun náà lọ́rọ̀ tí wọn o kí ló wáá sọ ìkan di tí ń dùn bí oyin kíkan dùn tẹ́pẹ́ dídùn tiẹ̀ ó ní kíkan nú tí kíkan jẹ́ adùn náà. ìgbà ń bẹ lọ́hùn. jẹ́jẹ́ tí ó dùn ẹ̀ ìgbà ìgbà wà ń bẹ àwọn tá a ṣẹ̀ṣẹ̀ àwọn tá a fẹ́ tí ẹ fi wọn ìsọmọ oko wọn ni yẹn koro mi à adùn rẹ̀ náà nù kíkorò rẹ̀ náà ń da dùn rẹ̀ à ẹ gbóko ni <laughs> kíkorò kékeré adùn ẹ èyí tẹ ẹ bá ara kan tí bá ń dún yànyàn yàn ní jẹ kì í ṣe ìgbà ìgbà ìgbà ìgbàlódé nù. tó green. yóò máa koro náà ni bó ṣe koro tó ń lọ ṣe dùn tó. gbogbo àwọn nǹkan yìí ojú kan oṣù ẹ bá máa kóró kan tẹ́ ń pè ní àgbáyùn àgbáyùn àgbáyùn yìí tẹ́ ẹ bá mú gangan yóò dùn kò wá tán síbẹ̀ gbogbo ń tẹ́ ẹ bá wá ń jẹ ń jọ yẹn tílẹ̀ ó fi fẹ́ sú ni ó máa dùn kódà bẹ́ẹ̀ jẹ́ ọkà yòówù gbà ní ọmọdé lẹ́nu kéékèèké báyìí sì ni àgbáyùn ẹ bá ti yẹn kóró mẹ́ta ti tó tẹ́bá ju kóró àgbáyọ mẹ́ta sẹ́nu ẹ̀kọ́ abọ́ kan ẹ̀ẹ́dẹ̀mú kan láì wọ́ lẹ̀ kiri. yóò dàbẹ̀ pé fi ṣúgà ṣúgà twenty three oníkóró síbẹ̀ yóò sì máa dọ̀. ẹ̀ẹ́ mú tán pátá láì ju kẹ̀kẹ́ nu ẹ̀ wá sí ọlọ́run. àwọn kan tó ṣe fún alónìí ìrànlọ́rọ̀ rẹ̀ tó fi nídìí pé òun nìkan ló yẹ ká máa sùn òun nìkan ló yẹ ká máa sùn ìbádà sùn òun nìkan ló yẹ ká máa pè ó ti tọ́jú wa jù kò sí tó lè tọ́jú ẹ̀dá bá mọ́. gbogbo bí ó dá wa sí pátá ló dẹ̀ ló dẹ̀ sì dẹkùn kálukú fún un. ẹ̀yìn náà. wọ́n fi túrúbàtì wáhídà. inú ìpẹ̀ kan náà ni ọjọ́ wà ìpẹ̀ kan náà tá a gbin máńgò sí ibẹ̀ náà ni wọ́n gbin òró sí ibẹ̀ náà wọ́n gbin ọsàn sí kódà ní àmọ́ dó jira wọn kálukọ́ dẹ̀ so èso tiẹ̀ yóò sì mú tẹ́sí tiẹ̀ wà lọ́tọ̀ọ̀tọ̀ àwùjọ bí ọlọ́run. wàlàkínà kùlànàrin ìyàpẹ́lifù àlàáfàr tọ́àmán wàláwùnà wọ̀rọ̀ ìhà wọ̀wọ́ tùnádìdì yàtànáṣàbù máa hájàtìlì ìnsán fi zámanì libar wàlẹ̀ har wàlẹ̀ ìkìdá. jíjù bí ọlọ́run jẹ́ máa tí àwọn afa ń tọwọ́ bọrú nǹkan báyìí àwọn kan tí wọn lọ kú sí ilé ìwé tí wọn lọ kọ́ ẹ̀kọ́ nǹkan yìí sọ wọn pé ah sẹnu tó ní ilé ìwé àmì à níbo ni wọn ti dì í lọ ní wọn ti dì gbogbo ẹ lọ nìyẹn ìpìlẹ̀ gbogbo ẹ ọ̀dọ̀ Ọlọ́run ló wà ẹbọ Ọlọ́run ló dànkẹ́ yìí ó lè ṣàlàyé rẹ̀ síbẹ̀ kódà tẹ̀sí eléyìí tá n kà yìí à ń kà níbàámu àwa tá n kà á fún ni à ń kà níbàámu àwa tá n kà á fún pé ìta ní ìlà wa ń kà yìí ẹ̀yà wọn tẹ̀sí mi bẹ̀tẹ̀ pé wọ́n sọ débi bá a fẹ́ gbìn bá a fẹ́ kórè rẹ̀ iye bẹ́ẹ̀ bá ti fẹ́ kó dáa sí làwọn afá sọ́sọ́ra yìí lórí ẹ̀ lọ ṣùgbọ́n kò dáa fẹ́ fún gbólé yẹn ṣe ju pé kákẹ́ gbọ́rọ̀ ọlọ́run ká mú imọ́ ní bẹ́ẹ̀ ti wa tàwọn hídì ká mú bẹ́ẹ̀ ká mọ ẹ̀kọ́ bá fi gbáyé bẹ́ẹ̀ pé nítorí ká jẹ́rìí tí ẹ̀ ká jẹ́rìí. àwọn afá wọn ní gbogbo àwọn nǹkan yìí ní jíjẹ láwọ̀ lóòrùn àti lásìkò gbígbó àsìkò tí kálukú ń gbó ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run á ṣe ètò yẹn débi pé àsìkò tọmọ nìyẹn ní ìdí ẹ̀ ní ọmọ gbó sí. àwọn èso kan bẹ́ńtà ní ìsìn tọ́lọ̀ ń jọjẹ́ pásítọ̀ èlò tó bóde kálọ́bóde ní sẹ́yìn àbátí ní ìdí ẹ̀ tó pé ìta ní ìdí ń bẹ́ńtà ń gbà yẹn lọ́wọ́ èyí táwa nídìí nísìnyí àsìkò wọn máa pé àwọn èso kan ní ìgbáha lóko ìgbáha òun èso tí ọdún títóbi ọlọ́ọ̀lá rẹ̀ bẹ́ẹ̀. àwọn nǹkan oko bíi inú oko bàbá tó ní bíi ọgọ́rùn-ún dì àwọn mẹ́wàá kan nù wọn wọ́n dẹ̀ tó sí àsìkò tí gbogbo nǹkan èso èso ìran rẹ̀ kì í so àwọn àdáso ń gbà yẹn wọ́n á ń pè ní ìgbàhà àwọn àgbẹ̀ wọ́n wá máa mọ iyì rẹ̀ tó kọ́ kò sí irú rẹ̀ ń ta nígbà tí ayé ò sí ìfẹ́jú báyìí kò ní pé àgbẹ̀ tí ń ṣe láyé ó ń lu jára wọn bíi tìsín nígbà yẹn láì sásìkò ọ̀sán ń bolẹ́ ti rọ̀sán. lẹ́ẹ̀fi oògùn ń gbọ́dọ̀ ti mo rántí ọdún kan nígboro ń bí náà ni nígboro ń bí náà ni tí àwọn kan n'awọn àwọn ẹlẹ́hà wa tí wọ́n lóyún adẹ̀tí kẹ́kọ̀ọ́ kan máa ń jẹ́ gbogbo ọjà tí ń bẹ ní awọ ọsàn lọ́bẹ̀ kò sí kò sí wọ́n sì mú afẹ́kẹ́ wọn mú wọ́n ó jìnnà gá àwa gbé ọmọ dìde kọlọ́ra nígbà tó dọ̀hùn wọ́n tẹ ẹyọ ọ̀sẹ̀ ní twenty naira ńgbà náà nígbà wọn gbé dé àwọn tá a rà fún ní àbámọ́ àmọ́ra twenty naira ọ̀sẹ̀ yọka bí wàá máa ra nǹkan ní ìsìn five hundred naira lọ́sẹ̀ ẹ̀yọ kan twenty owó nàìjíríà ó níye lórí ń jọ yẹn ó twenty naira gbà náà owó ni wọn ò tí ì yọ àgbàríkà ara owó kó ngbà náà kan yọ kéńkù lára owó ní ẹni tó kó bọ́wọ́ jù lẹ́ni tó yọ kéńkù lára owó nàìjíríà lójú di ní sẹ́ńgbà mọ́lẹ̀ níbòmí yẹn. gbogbo mi ta fún jòlí náà kẹ̀rí mi ta fún jòlí náà ni pé gbogbo owó tí wọ́n yọ ọkọ̀ ọlọ́nkò lára ẹ̀ tọ́ba ti lè ya báyìí aráàlú ò ní gbà mọ́. wọ́n rọ́jú gbà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tó tó àyà bí ètò kó ètò àti ìlú kọ́ lọ́nba àyà tí wọ́n bá lẹ̀ lọ́nà márùn-ún ó gbà baraka mi jẹba wọn ẹ ẹ lè yọ àlùbáríkà kó rárá nǹkan kó wà mọ́ yẹn bẹ́ẹ̀ ẹ lè mú ìsìláàmù kó láyé kò ṣeé ṣe ẹ fẹ́ aráyé lè mọ̀ nìyẹn ọlọ́run tẹ̀ ní òní gbà fúnde eléyìí gbogbo àsìkò tọmọnìyàn nídìí ẹ lásìkò tútù ni o ti dídé tọmọ kọ́ wọn wá lásìkò tútù nǹkan eléso tó bá wa mu tẹ́tẹ́ bàbá jẹ lásìkò tútù kò ní ti alése ìyẹn jáde lásìkò tútù. àsìkò ooru ntẹ́tẹ́ bàbá jẹ kò ní ti alése nù ara ni ọlọ́wọ́ kò jáde gbà yẹn. bákan náà wàlẹ̀ ìtìjáàl kí gẹ́dẹ̀ wà moderate kọ́ wà dáadáa ẹ máa jẹ nǹkan eléso míì ẹ máa kẹ́sìn gbígbóná lára rẹ̀ pé ó wí ìtìlẹ́nu kò ní tutù mẹ́lẹ́mẹ́lẹ́ ń bẹ pé àsìkò inú òtútù lẹ̀ ń jẹ́ ẹ sì máa jẹ nǹkan míì ẹ máa rí pé ń tutù ọjọ́ kó sínú fíjì tó bá àsìkò òru lẹ̀ ń jẹ́ bọ́lá ti ṣe kálukú sáàyè ẹ lọ nìyẹn. mímọ yẹdúlù alẹ́ akúdùrọ̀ tìlẹ̀ kọ́ọ̀lì kí alẹ́ yìí ha. èyí ń tọ́ka agbára ọba adẹ́dà tó dà wọn nǹkan yìí pé òun lòún dà lábínẹ́ ẹ̀ jìnnà sí àwọn àwọn ìjẹkújẹ ńgbọ́dọ̀ tó ni wá ń tójú ṣéèkì abayin rọ sínú agolo rọ sínú páálí àwọn ti da nǹkan mí pọ̀ mọ́ ení wọ́n ti lọ sí sásìkò tí ọ̀yẹ́ kẹ́ ẹ jẹ́ sí. bẹ́ẹ̀ni dèjì ọdún mẹ́ta. ẹ ọdún mẹ́ta. two thousand twenty ni ó tó wó. ni ó tó wó bí ẹ máa wẹ̀ tán bú. tí ọ̀yà jẹ mọ́ rárá. ẹ máa wẹ̀ tán bú. kálukọ wà ní nǹkan mi máa jẹun kẹ́ ẹ lọ. a ò gbọ́dọ̀ jẹ fọlọ́jà o a ò gbọ́dọ̀ jẹ fọlọ́jà ṣùgbọ́n a pèrè ọtá kìí tá a fi ní dáwà dáràn. a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ẹ̀ ń bá ṣe dáadáa. bí gbogbo èèyàn bá ń ṣèyèméjì sí dáadáa Buhari àwọn àgbẹ̀ Nàìjíríà àwọn àpògbò ọwọ́ ní àwọn fi ń sọ fọlọ́n pé jẹ́mi ọkùnrin yìí ogun gbogbo wàhálà àwọn tí ọ̀yọ́ àsìkò Buhari ni ọ̀yọ́ ń sìn ẹ jẹ́ kí oúnjẹ ti Nàìjíríà ọmọ kọ́mọkẹ́ máa jẹ nígbà yìí lágbẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ jèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfidàmì ń ṣe tẹ́lẹ̀ ìjẹkújẹ tẹ́ ń kó wọ̀lú tó ń ti bẹ́ẹ̀ náà wọn ò sì gbọ́ náà wọn à gbọ́ náà kọ́nà ó sànù orílẹ̀-èdè yìí ni. bẹ́ẹ̀ pé ráìsì pé ẹ kí ló burú di ráìsì nítorí burú wà ń bẹ́ẹ̀ ọmọ aláni òjá máa bí yàrá ti kọ̀ lábẹ́ tí wàá jẹ́ bá ti di ibi ní mọ́ndá ní ìdàbí oko kí ló dé oúnjẹ láìsí ti wọ ọdún lẹ́nu wa ẹni tó ṣe ń pè nàìjíríà wọn àpé kó dùn rárá kó lè dùn torí pé e, e, inú wa ò dùn sí kó ló ti fẹ́ dùn yàrá òtẹ́ ń gbé wọlé náà ni yóò máa dùn kọ́ lọ́wọ́ sànù wa wọ́n ti hàn lọ́wọ́ ti hàn lé màá ń tiẹ̀ torí wọn fẹ́ tajà ń ti wọn ní tábà ń jẹ tiwa àìsàn ò ní pọ̀ wàhálà ò ní pọ̀ àbọ̀ oúnjẹ àbọ̀ oúnjẹ ọlọ́run ti tẹ̀ nàìjíríà ó ti ti pọ̀ jù. tí ọ̀dẹ́gbọ́n orílẹ̀-èdè míì bá ní ọ̀wọ́ ilẹ̀ lásán tá a ní wọn ò lépo wọn ní kankan ilẹ̀ tá a lè gbé nǹkan sí yìí nìkan ni wọ́n ní. a wọ́n mọ ayọ̀tọ̀ mi náà lánàá kí lágbo mọ́lẹ̀ tí ó wù ní títò àtúnyájí ní títa ìgbólókúnlẹ̀ lọ yẹn. àwọn àjòjì tí wọ́n bá wá sí nàìjíríà wọ́n máa ń pè mà nífẹ̀ẹ́ áá ah, ah, ìdẹ̀kùn ní ní sọ̀dànù pé lórí dẹ́kì lórí dẹ́kì ewé tó wù bẹ́ẹ̀ lára dẹ́kì àwọn ọ̀dùn wọn máa ń wò ní pé áá káwọn tó kí nǹkan bọ́ lẹ́ẹ̀ tí wọn kó tó wù ntí wọ́n nà ń wàhálà wọ́n bẹ̀ máa sùtì lọ́rùn ajílẹ̀ tó yẹ ajílẹ̀ rárá ntí wa lófurufú ni ti ń wù tòtí bẹ́ẹ̀ nígbà yẹn pé bá bẹ̀ bá dáko ìyàní ọba bọ̀ bẹ̀ pé wọ́n la títì títì ọlọ́dà dénú àwọn oko iná dénú àwọn oko kí àgbẹ̀ máa ka dọ́là kọ́ máa ka pásítálì. nígbà kòkó tà lásìkò kòkó àwọn kòkó ìwálé fún ìwábà inú abà inú kòkó máa jọ gbé ẹ wọ́n ti ẹni asákòkó wọn kòkó níjọ gbẹ kò ní kó ń díẹ̀ ń wò ti já owó tí wọ́n á já owó tí Buhari bá tán náà kí a máa gbé nǹkan Nàìjíríà kí táwa náà láàjẹ nìyí tá a bá jẹ sáà ká gbádùn àwọn ká gbádùn ara wa ni sáà ká ju lérè bẹ ni ṣe bí wọ́n bí wọ́n bẹ́ ń kó àbí wọ́n ń gbé ń bẹ̀ náà ni kírísítà wò ṣe ti wá báwọn. kọ́lọ̀ wọn abánidẹ́kùn àwọn darandaran ṣe ń pè ń darandaran torí bá gbẹ̀bá tó ń dáko náà ó tún kìkì màálù mọ́tò lọ́ọ́ fi jẹ́ wàhálà yìí náà tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kan báwọn kọ́lọ̀ wọn olùkẹ́rù nàìjíríà ẹ̀ sàmì dáadáa. amiina. amiina bóyá àtìmọ̀ wíyàn ò jẹ́ máa gbọ́. àmì ò àmín. torí bí ìjọba kaba pé dandandandan kẹ gbádùn kẹ gbádùn ó kú kọ́ lọ́wọ́ bá yín ròrò mú kẹ́yìn náà ṣe ń tọ́lọ́wọ́ fi ròrò yìí. buhari sọ̀rọ̀ kan ọ̀rọ̀ làákàyè ni ó nínú òun dùn wípé àwọn fẹsẹ̀ oko lójú òjò wa rọ̀ bó ṣe kó rọ̀ ha ó fi ó fi làákàyè sọ̀rọ̀ mẹ́yẹn ipe ìkókó wa jáde dáa ǹjẹ́ o ti sọ bẹ́ẹ̀ yẹn làwọn àfáà ti mú ma lẹ́nu pé ìwọ ìnílà ká yìí torí pé dídáko kẹ́dàdáko ó yóò fi hàn bọ́lọ̀ ń ṣe yẹn sí ọlọ́run àgbẹ̀ ń bá ṣẹ́ directly nígbà ń sọ ni pé òun lẹ́mi pé kí nàìjíríà bọ́nu wàhálà ọlọ́nkùn lọ́wọ́ tí wọ́n fẹ́ ṣe ọkọ̀rọ̀jì bẹ́ẹ̀ lọ tí ìwà kọ̀ ṣe wàhálà nǹkan. tọ́lá bá dá nínú tọ́lá máa ń fi ṣe ìyá àfàgbẹ́ ìlọ̀dà kọ́mọ́jẹ wa yà tọ́lá bá dá gbogbo nǹkan kó bàjẹ́ àsìkò nídìí òjò òjò ní rọ̀ nígbà tí màá ní ìdí ẹ̀ máa òjò máa rọ̀ yí àbájọ kù jẹ́ ọlọ́mọdé yẹn mọ́ a. àmín. wọ́n fi yẹn mú wa. àmín. n lọ sọ kí mà yẹn mo ní ọkùnrin náà mà kọ́ lọ́hún tì lẹ́yìn ọ parí sọ́dọ̀ má ti tẹ̀dá lẹ́yìn tán ìyẹn ti yókù jẹ́ náà. wà ìdìjà ìlìmú ń ṣe ìlìmú káwí nílé àfìnáfìhà. eléyìí ń tọ́ka lórí ibùdá ì. Ibudai Kenya àbí kí nǹkan kan ṣẹlẹ̀ látọwọ́ ẹni tó jẹ́ ọ̀sẹ̀lẹ̀ tí ò rí sáǹpù rẹ̀ rí. àlàgé ni sáré sábẹ̀ ọlọ́run ló sì nìyẹn ọlọ́run ni ọlọ́run ni mo búdì òní òní òní máa dá nǹkan kan tó fẹ́ dá. tó lè ṣe nǹkan láì rápẹ̀rẹ̀ kan ṣáájú. láì rápẹ̀rẹ̀. àlẹ́mọ̀ká wèlé àfúnáfíà ọba tó yẹ pé ní í ṣe gbogbo àwọn aráàlú nǹkan yìí ó yìí tó kàtàgbára. wazalika huwa Allahu liwahidu li ahadu limutafarridu bi imudadi rizq wa bi tẹsirẹ ilimunafik. tọ́wárí bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni ọba allah ìwú jama yìí sọ pé allah. allah. ìyá sọ pé ọba allah. allah. ìyá sọ pé ọba allah. allah nítorí pé àkọọ́lẹ̀ kan sọ fún wa yìí pé níjọ́ tí ọmọ ènìyàn bá pé Allahumma ìkẹlẹ́ ọ̀gbìn lókè pẹ̀lú. pé àtúntò lè ń bọ̀ tí wọn ò ní sọ pé Allahumma. ntọ́lọ̀ ń fẹ́ máa gbọ́ nínú ọkọ rẹ̀ jù ní Allah ọba Allah ilé ọmọ wọn kan ọmọ wa kan sọ wípé àwọn òfẹ̀fẹ́ ní wí kankan mí ìmọ̀ náà bá ti dáadáa kọ́ ọlọ́run ju Allah ọba àlà ọba àlà ọba àlà ntí ọ̀ ṣe dáa àmọ́ kẹ́mọ́kà kàti dùbọ́ nìkan dé pé ẹ má dáa pé ọlọ́run kò sàn sí ọ̀dà ọ̀hún kò sẹ́rì fún. ìbẹ ìbẹ nínú kùránì tọ́lọ́hún tí àwọn èèyàn pe ọlọ́run lédè wọn ọlọ́run tuntun jẹ́ wà ní kùránì tó yé wọn wọn fi pe ọlọ́run ọlọ́run sì mú kúrò ní kùránì pé ọlọ́run ni wọ́n ń pè o gbogbo hílù hílù hílù ní kùránì allah nìtúmọ̀ ẹ̀ mikael israfil gbogbo hílù hílù yẹn ìmánà allah ni ìdọ́kùdọ́kùdọ́kù ilé ìlú náà lè abdullah kìnnì kan ẹ̀ eh, la so ká má bàa lè jù bọ́ nìkan dé ẹ má pè nǹkan náà hàn ẹni ọba ti mọ́lẹ́bí tí wọ́n fi ọlọ́run ní ọkọ̀ ọlọ́run ẹ̀fí ẹ̀ bẹ́ẹ̀ ọba tó kù ti gbọ́. tókèbí táàdì pé àlá táàbí rọ táyọ rẹ̀ ń bẹ kò sí sẹ́ fẹ́ fi ẹ̀ níbi kan ní ìdíkù rẹ̀ kúlí húwà àlá ẹ̀ ní pé kúlí húwà rọ́bù níbẹ̀ yẹn ọlọ́run náà lẹ́ẹ̀ pè. so lókùn bàtà yìí bá sì ń jáyé eré tí àwa kan ń bẹ ń bẹ àníyí àlá àpè. wọ̀dálíkà uwọ̀ lọ́ èyí ni pé ọlọ́run bá àlá àlìwáhì ọba ọ̀kan ṣoṣo àlì ahad tí a bá tó pé àwọn kan mí náà tún dá wà ó tún dá wà yìí pé méjì state. gómìnà Abíọ́lá Abíọ́lá Ajímọ̀bí ni gómìnà kú kùkù méjì bẹ́ẹ̀ ni ààrẹ Nàìjíríà àbí. tẹ́bá mú kan ọ̀kan ọ̀kan ló bá náà tẹ́bá mú lọ mú lọ mú lọ ìkan ìkan wọn ìkan kan ò lè jẹ́ ahadu nu wọn ọlọ́run ní ahad ìyẹn ọ̀kan gbogbo ọ̀kan yòókù tuntun gbìlẹ̀ lọ́kàn ahad bọ́pẹ́lẹ́ àbá ń jẹ́ wáhid fúnyàwó ẹ̀ ìjà alájà ọkọ ajáde ò lè fọ́ gbáyà pé ah, ah, kò lè lè gbáyà ọkọ ẹ̀yà yìí lọ pé ana wá ana sọ ana sọ ana sọ ju sọjà tí àdúrà èmi ni kámú níyàwó mi ọ̀ka ọ̀ka ọ̀ka ọ̀ka tó pọ̀ lónìí àmọ́ ọlọ́ni ahad ahad ahad níjọ́ tí wọ́n fẹ́ pa sàábì kan tí wọ́n jẹ́ ní gbogbo ìyà tí gba ọpọlọ dànù. so lẹ́tìkọ́ ló bá a sọ mí sọ̀kan mi kò lè sọ pé Allahu wahid ma wọ́n sọ pé ahad ahad ahad ah, ọba yìí ti ṣe é yìí ọba Allahu ni huwa allahu aliwahid aliahad alimutafarid sẹ́kọ̀ nìkan ní ń bẹ lábẹ́ ìmúdáàdì rìsíkì báàsì ti ń fẹ̀ bí nǹkan ti ń gbòòrò láyé oníbẹ̀lábẹ́ onìkan níbẹ̀lábẹ́ ìwé kọ́ ìgbò kọ́ ẹ̀dá kan kọ́ tó a fẹ́ fẹ́ á sì kí èèyàn kan láàrin ọ̀pọ̀ ẹ̀dá tí wọ́n jọ wà ń bẹ̀ yóò sì máa dá fẹ́ á sì kí tiẹ̀ lọ́tọ̀ wọ́n ó sì máa jẹ wọ́n ó sì máa mú nínú àtúntì ẹ̀ ìfẹ́ tí ó sì máa ṣe kò ní tó ti wọn. òun ni ọba tí màdá tí àmọ́dá ntọ́ba fẹ́ kó fẹ́ oníwàsáà rẹ̀ lójú kò nìkan náà kọjú sí pé bá ń ká múra sí jàmọ́ iṣẹ́ kí n jí ó fẹ́ ó jẹ́ sábàbí àní àmọ́ ṣiṣẹ́ o a ṣiṣẹ́ dandan ni o a kẹ́kọ̀ọ́ dandan ni o àmọ́ ẹni tí ń bẹ lábẹ́ fífẹ́ rẹ̀ Allah. wàbí tẹ̀sírí ìlú náà. ọba yìí ti ń bẹ lábẹ́ kó máa dá sílẹ̀ kí ni nǹkan náà ń tó bá bá nǹkan mu ẹ̀rín ó dá wa ní ṣe bá mu ó fi tí ibi tí yẹ ó fi mú bí mú yẹ ó fẹnu bí ẹnu yẹ ó di aga bó ṣe yẹ ẹlòmíì tó kúrú jàmá tẹ ẹ̀yin ẹ lọ ẹpọn tí wọ́n ya nǹkan pé kí wọ́n yà ń gígùn ká fi tiẹ̀ mọ́ ibi tí ọlọ́run nífẹ̀ẹ́ bá mu ló ṣe sí òun ń bò ní káwọ̀ ọ̀sẹ̀ àmọ́ dúdú gbogbo àwọn tí ń búra ní ìsìn sí wọn bá dáadáa bọ̀ bẹ̀. ó sì dá wọn kan ń tá àfẹ́fẹ́ sọra wa dà yẹn ló ti sàwọn ti wọn wọ́n ti pupa wọn bẹ̀ wọ́n ti funfun wọn bẹ̀ kó dẹbi nǹkan ṣe wọ́n. nígbà tí fẹ́ funfun ní ìsìn ẹ̀ máa ń tọ́gbẹ̀ yẹn fún wọn. wọ́n ti dàkúdà. alimunasib lọ́lọ́run olóṣàrá àgbègbè nǹkan sí ààyè rẹ̀ àsìkò tí sùn yẹ ó jésù ọ wá àgbàdo yẹ àgbàdo wá ọsàn yẹ ọsàn wá gbogbo ohun tí wọ́n máa ṣẹlẹ̀ nígbà kọ̀ọ̀kan ìgbà tó yẹ ní mọ wa ẹwùjọ ti ti ń rọ̀jò fún wa níbo ni ọmọ ṣé amẹ́ríkà ni tàbí london ni tí wọ́n ti bọ́ sí nìkan wípé tójú báyìí lè pẹ́ kó tó rọ̀ lọ́dún yìí ẹsẹ̀ bọ́ sí nìyẹn ó jọ máa ya. ẹsì látọ̀dọ̀ yín. ẹsì mẹ́yẹn. a máa ti rì. ní òjò lè jọ àwa kan lójú gbogbo ntẹ́dá kan bá ń tí wọ́n ń dánwò kò jọ àwa lójú torí pé gbogbo tí ń dánwò yẹn nǹkan tó lọ́n fẹ́ máa dánwò ní dánwò kò nípa tó bá wọn. ọ̀tún yẹn ó yẹ ká ṣe bọ́tì nìkan àbí ká máa pé ẹ̀yìn ní ọ̀túnla òjò ọ̀rọ̀ ń pọ̀ níbi kan kí lọ́kàn ń pẹ̀lú yìí ìbá rọ̀ pọ̀ ìbá rọ̀ pọ̀ ọlọ́run àti gbà níjẹ́ kà á ní rọ̀ kàkà. ẹ ẹ àdúgbò mi tó bá dàtí kòtò tí wọ́n bá nídìí òjò kọ́ máa rọ̀ títí wọ́n bá fẹ́ ní tí wọn ò lè ṣe tí wọn ò sì lè ṣe láéláé. ọlọ́run lọ́lọ́run jẹ̀mọ́ ẹ wo àwa mùsùlùmí ọlọ́run sórí fún wa o ẹ̀yà ẹ̀ tẹ̀ máa ń ṣe wọn báyìí fi káwọn bá gbéra wọ́ọ́ káyọ̀ tẹ̀ máa ń ṣe ká lọ bọ́nú rẹ̀ fún láéláé o ẹ má wo bìrìbìrì ayé kankan o bọ́n ṣe wọn ṣe bìrìbìrì díẹ̀ ìwé gẹ́gẹ́ yìí wọ́n ṣe ẹ bọ́sán jẹ́ òní pé ẹ bá ní àtàìmù fúnra nù kọ́ máa létí ìṣiròyìn torí pé ìròyìn irọ́ ni wọ́n máa pa sílẹ̀ ibà ti dàgbà kan fẹ́ yọ lò afẹ́ fi yọ nǹkan lò nù lò àhọ́sán so ẹ̀kọ́ tí wọ́n bá dà yín ẹ̀ máa sì bá dà yín kí ni dédé àwẹ̀ là ń bá a lọ ẹ̀rọ ní agbélé ayọ̀ kágbà ìdájọ́ àtiwà ní òru àtiwà ní òru òru òru òru àlùbáríkà ìbáàdà láti mẹ́wàá ni ẹ fi wá dé parí ẹmújẹ nìkan ọ̀sán yìí pé ẹ máa bọ̀ yín bìbì kan ńlá sí bìbì kan ilé yìí ni ẹgbẹ́ ṣe hàn jí lóru ẹjí ń dàjí ẹsẹ̀ àdúrà ńgbẹnu pọ̀ ni wọ́n ń ṣe díẹ̀ díẹ̀ ọlọ́run lọ́mọ ye yọ́mọ lè kọ́dírì dípò lè láti lè kọ́dírì bí láti kọ́dírì wọ́n pe òru lè láti kọ́dírì ọ̀sán nàárù kọ́dírì ni wọ́n ń ṣe. àmọ́ àwọn èèyàn ti ń kélé lórí inú rédíò pé a bá a kí ó lẹ̀ màmá ni àbínú yín bu ẹlẹ́fẹ̀ẹ́ ti láti kọ́dírì ẹ̀ ń ṣe lọ́sàn-án ah, lẹ́yìn láti ẹ̀ pè é. èèyàn ah. bá wọn. وقد أباها الله للناس للإنسان وامتن بإنعامه بها عليه فقال كلوا من ثمره إذا أثمر ọba àlejò ọlá ó wá tàwa lọ́rẹ̀ àwọn èèyàn ó tàwa lọ́rẹ̀ ó dẹ̀ ti ìdẹ̀kùn lé a lórí ìmùtánì nàbí ní àmì ó da ìdẹ̀kùn bò wá ó da ìdẹ̀kùn bò wá ó sì wá kì wá lọ ó sì kọ́ wa bá a ṣe ṣe ó wá ní kùlú mẹ́ńsámárì yìí ìzá àsùnmára tíṣù bá ti lè pọ́n tíṣù bá ti lè gbó ẹ̀ máa jẹ yẹn pé ẹ má jẹ láì pọ́n ẹ má jẹ láì tí gbó ìzá àsùnmára ni o tó bá ti lè pọ́n ẹ̀ máa jẹ ọba ìdí àwọn ìjẹkújẹ nìyẹn ètò láwàá mọ̀ pé ó ti pọ́n kátó jẹ èso tí bá ń bẹ lọ́dọ̀ wa kìí ṣèso tí wọ́n ti ṣe bó ṣe wù wọ́n ẹ máa kò ṣèso ń wà tí wọ́n fi ka tí wọ́n ti wá míìsì kankan míì mọ́. ṣúgà ọmọnìyàn ọ̀rọ̀ táyọ̀ rẹ̀ tó kọ́ lọ́run ti dá sínú ara wa níta ń lò ní okun ara ní ṣúgà àmọ́ gbogbo ohun tó wá ti dá fún wa ní jíjẹ yìí ló ti fi ṣúgà síbẹ̀ lọ ẹ wa wá fẹ́ hàn rẹ̀ lé mà kó tó a kò mọ́ ṣúgà ẹ kọ́ máa jẹ́njẹ́kújẹ́ gbogbo àsìkò tí ń bẹ lọ́dọ̀ kì í sí wàhálà ẹjọ́ máa lọ́jọ́ lórí àkànbẹ tí wọ́n máa ń já sí i pé gbogbo ṣúgà tí ó jẹ láyé ó ti jẹ sẹ́wọ̀n ọ̀ gbọ́dọ̀ jẹ ṣúgà mọ́ ó sì jẹ tuntun ní ṣúgà àyìnbá wa pàrọ̀ ó ti já mi nì ṣúgà ti pọ̀ jù ó ti á já omi òun yìí wá sí pè padà mọ́ kò sóògùn kan tí a ti pé kó wa lọ yányán ẹnu pé má jẹ ntọ́jú ní má jẹ ṣúgà gangan mọ́tò jẹ ntọ́jú ní ṣúgà lára àfi tí ò ní ṣúgà bí ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà kò ní ṣúgà lára máa sún jẹ máa sẹ́lẹ̀ lùbọ̀ máa fi ro ká jẹ ṣùgbọ́n ìlúbọ̀ ọlá fún wọn jẹ máa sẹ̀mó májẹ̀mọ́ búrẹ́dì májẹ̀mọ́ ẹ̀kọ́ májẹ̀mọ́ ẹ̀kọ́ mámúmọ́ ìyàn májẹ̀mọ́ múmọ́. máa jẹ àsán ẹ̀wà ẹ̀wà sì máa jẹ ọkà ọ̀gẹ̀dẹ̀ sì máa jẹ ọkà gidi díẹ̀ díẹ̀ máa jẹ kí ẹ̀wà ọ̀pọ̀ ọ̀fẹ́ jẹ láìsí ọ̀jẹ̀ láìsí ibi ìhóró mẹ́wàá kó a fi ẹ̀wà jaja ah. ó ti jẹ ṣúgà parí ni. ìjà máa kìlọ̀ fún àwọn wa kódà kọ́ wájú lọ́n lọ sí skul ẹ kìlọ̀ fún wọn. oúnjẹ ni ẹ̀rà yẹn lórí lọ sùkúù àti stóòfù tí ì dáná. ẹ má kó o lé alọ́ ìjà tí ó sì fẹ́ nìyẹn ọmọ tí lọ sí ayáǹsì gbàgbẹ́ kó o lé lọ. àbà ṣé wọ́n èrò kan bẹ̀ ni. ẹrú oúnjẹ náà bẹ̀ àbí káyìn gbẹ̀ngàn fúnra yín lọ sùkúù rẹ̀ ẹ lọ́ra tó sí ibẹ̀ ẹ kó fún ìjọba jẹ́rì máa ru àmàlà ní ẹ̀rọ oògùn sí máa ru àmàlà ìgbà ìdábẹ̀ ẹ fi lé ọmọ ìjà rè ẹ sì kọ́ wọn lé bí ó ṣe ṣe é kó fojú sí dáadáa bí ó wà gangan nù. ẹ̀kọ́ mi ò ṣe ṣe é torí wọ́n ti sọmọ di dọ̀ngínní lọ tó gbé lọ sùkúù ìyá náà ni ó bá a dáná ìyá náà ni ó roka ìyá náà ni ó ṣe kò sùn kàkàtà ń ṣe mọ́ wọ́n wọ́n délé ọkọ báyìí wọ́n dúrọ́ọ̀bù wọn dànù nílé ọkọ ni. Hmm, ndomi alárokùn. ẹ ndomi ndomi kìnnìkan kankan kan. Eh, hmm. eh, gbogbo pàjẹ́tìfù tí ó ah. bá gbogbo nǹkan jẹ́ lára. àìsàn lẹ́ẹ̀kan pé àwọn ọ̀kọ̀jà bàjẹ́ fọlọ́jà ṣùgbọ́n ẹ̀yin ẹ̀yin ọlọ́jà lólé aráàlú ń jẹlẹ fi ń tà á ẹjọ́ yín kọ́ ẹ tẹ́ ń jẹ sí lùbọ́ gidi ẹ má fi lùbọ́ gidi. ọjà bàjẹ́ mọ́. kéèyàn jẹ́ kọ́mọ kẹ́kọ̀ọ́ kó tó lọ kọ́mọ kàárò àwọn ọmọkùnrin a ọmọ da kọ́ ọmọ gbélé eke wo. ààrẹ ọlọ́jẹ́ mi yóò gùn gbogbo ní dá. àwọn kan tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ lókèrè tí wọ́n délé gádé òkèrè náà ni a àwọn yẹn gbogbo wọn sọ pé àbúrò kà ní a ọ̀dọ́ òkú ẹ̀ ọkà ẹ̀sìn láyé. mo gbọ́ pé bàbá wa àgbà bùrọ̀dá ṣe é bàbá wa ní máàbì arọ́bí nígbà tí wọ́n travel lọ sí Saudi mo gbọ́ wípé bàbá gbèsù lọ. ẹ lọ sílẹ̀ lágùnfọ́n ẹ lọ sí wa wọ́n gbèsù lọ ya wọ́n àjẹ́ kíjẹ kíjẹ kan kẹ́. wọ́n làwọn ọmọ tí wọ́n fi ṣe. Allahu Akbar. láti gbà wọn. láti gbà yẹn. àtúrọ̀mọkùnmọ́ lọ wọn làwọn ọmọ ti fi ṣe kò tí ì fọjú tó báyìí o. ìjẹkújẹ lọ́dà wo wàhálà sílẹ̀ lọ. wọ́n jẹ ìjẹkújẹ náà. wọ́n wá ń gbègbè púpè wá ẹran ẹlẹ́dẹ̀ ẹran èèyàn gbogbo ń tí ọ̀dà wọ́n lọ. inú ọ̀rá tinú agolo èyí tá a wílẹ̀ kẹta lórí tẹlifíṣàn lórí fóònù yẹn lẹ́yìn náà bá fẹ́ rí ẹbí lọ́wọ́ àwọn èèyàn ó sọ ẹ̀ hàn yín ẹ̀rọ ibi ṣe ń pè bí wọ́n ṣe ń pa ẹ̀yìn bí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe ń ṣe wọ́n ṣe oṣù rẹ̀ wọ́n sì ń fara yé jẹ. pẹ̀lú ìkàjọba wa kò kàjọba wa owó ni kókó níjọba sí. ẹ̀ dẹ̀ fẹ́ ṣe dáa tó fẹ́ dáa padà sí dáadáa ọ̀daràn wọ́n horo gbọ́mọ́ wọ́n máa kọrin rẹ̀ tí alẹ́ ti ń burú kálukú ló ti máa gbérin náà. ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run tọ̀. ayé kúlù mi sàmọ̀rọ̀ ti máa àǹbàtà lọ ìlà asmar wàlà òlàmùyàndì wàfàhídà tó tẹ̀kọ̀ yìí dìbì kọ́lì ìlà asmarọ̀ àtẹ̀rìkì lìlìmáàlìkì tìlẹ̀ akíl mìíràn kọ́bìlà àdáyé hákìlá ìtàhálà wọ́wọ́ zakat ọlọ́ni ẹ máa jẹ ní tó ń bá hù fún yín ni ẹ máa jẹ nígbà tó bá ti gbó tó ti tó ká wàláwò làwùyá ń dàjú kódà bí ò tí ì jẹ pé gbogbo ẹ ló gbiná tán tí sàkà ti wọ̀ kátó yọ sàkà òkú kan gbogbo oko òun yóò ti gbó tán á ti ka tán á ti máa dé dé ní ti bẹ lóko yẹn láti sẹ́ pé kàkà ti wọ̀ ọ́. àmọ́ tẹ́kẹ́ ẹ̀gbẹ́ kan lọ bá ti pọ́n ló ti gbó ẹ lè máa jẹ́ lọ àìyọ sàká ò dájíjẹ rẹ̀ yìí ó látara ara mọ̀ ọlọ́run fún wa. kẹ́ẹ̀tì yọ sàká ẹ lè máa jẹ́ lọ. sọmọjá tẹ̀sílì fúliwájú bùfíhá wọ́wọ́ zakatu mafurudọ. lẹ́yìn ìgbà náà òfin ọ̀ranyàn ọwọ́ ìṣòwò á wá lẹ́yìn tí ìwé bá ti yanjú tán tó ti gbó tán. Faqala ta'ala wa atu haqqahu yawma hasadi. ẹ wá yọ sàká níjọ́ tẹ́ bá kórè gbogbo rẹ̀ tẹ́ bá kórè gbogbo ẹ̀. mo rí ẹ̀kọ́ kankan lọ́dọ̀ bàbá tiwa tí wọ́n ti àgbẹ̀ tí wọ́n fẹ́ káwọn náà lu ẹ̀kọ́ òun àwa náà tàbá tó ń dákun sí tàbí sẹ́mi ìjàmbá tó ń ṣe àwọn nǹkan kó kan bẹ tàkà wọ̀ ṣẹlẹ̀ à ń tẹ́gbẹ́ tàkà wọ̀ bí iṣu tàkà wọ̀ tábìlì bá gbèsè tí ọba tó wọ rẹ̀ bá tó sàkà ní sàkà tó lè wọ̀ ṣùgbọ́n pé iṣu gangan sàkà wọ̀ kò sì wọ owó bẹ́ẹ̀ kò wọ ewé bẹ́ẹ̀ àmọ́ ntọ́lọ̀ ń sọ yìí mo rí ẹ̀kọ́ kankan ń bẹ̀ pé téèyàn bá ń ṣiṣẹ́ kan kọ́ máa yọ ẹ̀tọ́ lọ níbẹ̀ àwa gbẹ́júmọ̀ àwọn àgbẹ̀ kan tó yẹ pé tí nǹkan oko wọn bá jáde àwọn nìkan kí wọ́n máa ń dajẹ́ ara ilé kìíní kejì àgbàdo wọn nàwó ẹ̀ síbẹ̀ iṣu wọn nàwó ẹ̀ síbẹ̀ ọfà wọn nàwó ẹ̀ síbẹ̀ àmọ́ àwọn àgbẹ̀ kan tó yẹ pé àwọn nǹkan kan bí ọ̀sán bí ọ̀sán wọn àgbẹ̀ fún títà wọn àgbẹ̀ fún títà mímu ni àti títọrọ bí subajáde wọn hà káàkiri àwa arikọ́nà fúnpára kà sí oko wọn níjọ wa kéwú débi àdìsí kan ló ti wá yí wa pé ó kéè abájọ tán bàbá yìí fi yàtọ̀ láàrin àwọn àgbẹ̀ àsìkò wọn tí ẹnìkan ń bẹ nínú oko tọ́kàkàn tọ́kàdédé gbọ́ agbègbè láti sánmà ńgbà tí ó jò ká sú tọ́fẹ́ máa rọ̀ ní wọ́n fi wọ́n bá fi igbe yìí darí òjò kú bí tọ́fẹ́ rọ̀ fẹ́rẹ̀ pé oko rọ̀ sí òjò yìí ẹni dẹ̀ ń gbọ́ ó dẹ̀ ń wo ó dẹ̀ ń wo òjò lọ ó sì rọ̀ sí àdìsọ́ yìí ni ó mẹ́nu yìí. ẹni wàá tọpa ọ àlọ́ bọ́lógo ẹnlẹ́ o ẹ̀yin ẹ̀dá kó ń bí níbẹ̀ ni àdúgbò yìí òjòrò oko yìí nìkan lọ́ọ̀ sí i bó náà ṣe rí nu bó lẹ́sẹ̀ à ń ṣe é ó ní sépò àtìlẹ̀ ń tà ó ní olóhùn kí ni wọ́n máa ṣe wọ́n sàn kankan olóhùn sàn kankan ọ̀dà náà kí lè wá máa ṣe oní tó máa tí nǹkan kú yìí bá ti jáde mẹ́ta ló máa dà sí i mẹ́ta ló máa dà sí ọwọ́ aṣọ bí ti ń ha sí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta bí ara lé wọn jẹ ìdá kan wọn fi ìdá kan sí sàrà fún gbogbo ẹni tí ọba ń dáko wọn ti máa rí lọ́dọọdún tí wọn bá ti ń dáko bí ẹ ṣe ń tó àdìsí fún wa ọkàn mi kan lọ bíbí ókè àṣé ẹ wá kì wá lásán ẹ̀kọ́ nù fún wa jàmá gbogbo táyà bá ń ti ń ṣe ẹ̀díkẹ́lù míì tí ọba yín ṣe ń bẹ̀ ọmọ jẹ́ ń bẹ̀ ni wọ́n jẹ́ ń bẹ̀ kí sẹ́yìn lè ṣẹ́kù kò lè ní bàràkà. bẹ́yẹn bá ń bẹ láyé tójú ń ṣèjọba wọ́n wà níbi tó dáa jẹ́ ń sanwó oṣù tó yẹ torí pé ní wọ́n fẹ́ sanwó oṣù tó yẹ tó kiri Nàìjíríà mo ti sọ ti pẹ́ kó tó di pé ìjọba náà wá padà sọ ń tọ́jọ bẹ́ẹ̀. pé owó oṣù bá kéré èmi ti bu ti pẹ́ kọ́ yẹ kó máa san fifty thousand fún ìṣẹ̀ pé owó tó kéré jù. lẹ́yìn ọ̀rẹ́ yìí ni wọ́n á dà sọ pé àwọn òṣìṣẹ́ náà gbé sọ́ọ́ ìjọba pé kí wọ́n máa fọ́ àwọn ní fifty kìíní ka thousand fifty six thousand o tó kéré jù ó tún jù bẹ́ẹ̀ lọ gbàgbà tó sì ká máa ń gba one hundred thousand tó kéré jù nàìjíríà wàláyé àní kí ìjọba kúkú sẹ fọrọ fọmọ àdìsí ń bẹ lórílẹ̀-èdè wa kó àdìsí ọlọ́ba rọrùn ìka gbé ìfún bàbá ìka sí. àmín. àdúrà ń bẹ lẹ́yìn ìrun. gẹ́gẹ́ bí àdúrà tí a ìjẹta wọ́n ládùúrà tún bẹ lẹ́yìn a sì o. a sì ṣe ń jẹta arápẹ̀rẹ̀ gbàdúrà. a ṣe ń jẹta arápẹ̀rẹ̀ gbàdúrà. yàtúfẹ́ ṣe náà ọlọ́run. ọlọ́mọ àdìgbélé ni bàbá tí ń sálámà ìrun àṣírí tán ni wọ́n máa ka àwọn àzìkárù nàbàwíyà fún wa tá a sì máa sàmì. ọlọ́mọ wíwọlé asùn lásìkò yìí bí aago mẹ́rin kọjá tẹ̀jú mẹ́sàn-án mẹ́wàá ni asùn tó ń wọlé o. wọ́n láwọn fẹ́ káwọn bàbá wa bá dáhùn béèrè lónìí o a máa ń kó pamọ́ ni àwọn béèrè lẹ́yìn ṣáàlà. naam eh, ẹ jọ̀ọ́ bàbá ṣé tí nǹkan bá ń ṣe nǹkan bí ẹran ọ̀sìn séyà tí èyà rí i pé àìlera ń bẹ fún séyà lè ka kùránì nítorí rẹ̀ àyà kùránì séyà lè ka àyà kùránì sí àìsàn tí ń fi ẹran tọ. ẹ farabalẹ̀ ẹ̀wọ́ náà gbọ́ tí ẹ kó jèrè. ntí ayé dà nìyẹn kọlọmọdé ìbàdí fún wa nú ẹ fún wa. amínà nígbà táwa gbọ́njú àwọn bàbá àtìyá wa wọ́n èsì nǹkan ọ̀sìn fún títà. máa bá ọ wọ́n béèrè. wọ́n máa ń sìn fún pé táwọn bá lálejò káwọn pa kó sì bá wọn fi gbé àdáwò lọ fún àwọn fọmọ àwọn. tí nǹkan bá ń ṣe ẹran tó fẹ́ fúngbà náà wọn á ní ẹjọ́ kú o tó bá wọn fi kókò lọ o. àwọn òkú tí sáré ni. ṣùgbọ́n ó ń béèrè nísìnyí ó lè jẹ́ni tí ń fi ẹran sísìn sówò. So fẹ́ pé ó ti kówó rẹ̀ lérí ẹran tó lọ yá owó àbí ó wá owó wá ẹran jọ ìkíní kú ìkejì kú gbèsè ń bọ̀ ẹ̀kọ́ tá a lè wá kọ́ ẹni yìí àwa ò rí ibi tí wọ́n gbé ń karúkí àfẹ́ràn rí. fáǹgá ṣùgbọ́n tá a lè kọ́ ni pé kọ́ máa ṣe àdúrà kọ́ máa bí ọlọ́gbọ̀n ọlọ́run mọ́jì mi ó bàjẹ́. àmín o májèmí náà ó bàjẹ́ ọlọ́mọdé nǹkan mi májè ó bàjẹ́ májèmí nǹkan tí ó fi bàjẹ́. ọlọ́mọdé nǹkan tí nǹkan mi bàjẹ́. káwá gbọ́ ọlé ẹran lórí ká máa karúkìyà fún ara kọ́ lẹ̀ fún. sábà orúkọ ọlọ́run kíkà ní fálíù jù bá ń lọ. ẹ̀nà tó fẹ́ kúnnù nǹkan èèyàn àmọ́ ń tọ́lọ́ fẹ́ fi bí o bí n ṣe jẹ́ nìyẹn. ẹ jọ tí bàbá téèyàn bá jẹ èyàn ò ṣe mọ́ ẹnì kankan pẹ̀lú ẹ̀ tí èyàn lè tírèsì ẹ̀ báwo ni kéèyàn ò ṣe ṣe. n tí ó ṣe ni pé kó máa retí rẹ̀ tí ò bá dọ́nà kankan fẹ́ gbèsè yìí kó máa retí ẹ̀ pé olúwo agbowó ń jọ kàn pé owó ríran rẹ̀ mo ò rí ẹni tó ti ìyá ń lówó kó máa mọ̀ pé olúwo agbowó ń jọ kàn. tuntun á lọ fowó ìṣe tó ló bá dé létà olówó gbowó o. sábà olówó gbowó rẹ o nígbà tí o ti gbọ́ pé ó kú. máa retí ẹ. máa retí ẹ. náà ẹ jọ̀ọ́ bàbá ṣé ọmọ ọdún mẹ́wàá lè rí ẹlẹ́hà tí ó jẹ́ pé ọmọ alábàágbé ni. wọn ò fi ọdún sí rí ẹlẹ́hà fọmọ. sọ̀ngbọ́. ntí àgbáni sọ ni pé wàtífù lẹ́bí lámúyẹ́sì àrùn aláàrọ̀ ti sá ọmọ tí ò tí ì máa wòwò ah, ọmọ ọdún mẹ́ta mi ti máa wòwò ní ìsìn. lásìkò kọ̀ǹpútà eh, brain yìí. káyọ̀dù tó wọ́n fi sí ni ẹja fi sí. sáàgbọ́. òǹdó náà fi dè é. ìhòòhò ni wọ́n sọ yọ ọdún. wọ́n sọ yọ ọdún kọ́ ọmọ tí ọ̀dá òwò mà ọmọ kékeré tí ọ̀dá òwò mà. tọ́lọ́run tó dá tó sòfin rẹ̀ ọmọ pé ayé ó eh, o ti pa náà ẹ baba, bàbá ìyàwó méjì ni baba mi fẹ́ bàbá ó ní bàbá òun ni ó kéré bàbá tó ní náà ẹ jọ̀ọ́ ìyàwó kejì tí ó ti bí ọmọ fún ọkùnrin míì kó tó wá fẹ́ bàbá òun àti pé ṣé ọmọ bàbá lè rí ọmọ bàbá ẹni tàkọ́kọ́ òun ìyàwó ọmọ tàkọ́kọ́ òun ìyàwó méjì ni baba rẹ̀ fẹ́ ṣùgbọ́n ìyàwó kejì ó ti bímọ síbì kan kó tó wá fẹ́ bàbá. ṣé ọmọ tó pcp kan ó lè rí tọ́jọ́kùnrin bákan náà ọmọ bàbá sí ọmọ bàbá náà tí wọ́n sọ ọmọ ẹ̀yà rí ẹni tí ń sọ̀rọ̀ yìí ẹni tí ń sọ̀rọ̀ yìí jẹ́ ìyàwó kejì àbí ìyàwó méjì bàbá rẹ̀ sábẹ̀ ṣùgbọ́n ìyàwó tí bàbá fẹ́ sí kejì ó ti bí máa pa síbì kan kó tó wá fẹ́ bàbá rẹ̀. dáǹsọ ni písọ ẹ ti ń béèrè ní ìsìn ọmọ lòun náà ni. ọmọ lòun náà. ok kì í ṣe yàtìyà ni. kì í ṣe yàtìyà. kọ́mọ lójú ẹ kọ́mọ lójú ẹ. wọ́n ní ọmọ ẹ̀ tí ìyàwó bàbá rẹ̀ ti bí síbì kan o kò lè rojú rẹ o ọmọ bàbá ló kù síra wọn. nígbà tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ ha ìwà àfàtàn sílẹ̀ ọ̀rọ̀ <laughs> wọ́n wá sàwọn kankan sáré wọ́n sàwọn kankan sí pé àyíká wà lọ́wọ́lọ́wọ́ ń sìn torí àwọn àdàdúdàpọ̀ tí ń bẹ láyé ń sìn wípé ká dúró lórí bọ́lọ̀ fi sọ̀rọ̀ ẹ̀ háì ká dúró lórí ẹ̀ ká sì kíyè sára wọ́n á fi àwọn kankan pìàtà kéèsì wípé àwọn kan ń bẹ tó lè rójú obìnrin táwọn náà ń bẹ ẹnu tó lè rójú obìnrin àwọn tó wọ̀ mẹ́ńsà wọn lọkọ̀ àdìpọ̀ àwọn tí wọ́n bá bí mọ́ bàbá èèyàn àwọn awam wọ́n lè rojú ẹ wọ́n lè rojú ọmọ tọmọ ìyá wọn bá bí àwọn náà wàá kà sí wọn wọ́n lọ ń fi ilẹ̀ ni torí àwọn nǹkan míì náà ayé ti burú sí i ọmọ ìyá gangan ọmọ ìyá gangan tí àkànnà jọ bí mi bẹ tẹ́lẹ̀ ha ò ní jẹ́ kó ojú òun sí ẹ ọwọ́ ti lè mọ̀ yí pé ó ń fìtínà ni pé eléyìí ò gbádùn kò gbádùn o nígbà àǹtí ìhun àǹtí ìhun ó ń sọ ó ń sì ń so mọ́jú àǹtí ìhun àǹtí ìhun mọ́jú ojú ẹ̀ mọ́ àbí pé lọ ròyìn ojú rẹ fún ẹ̀ ráta ọjọ́ ti lọ àpàdà sọ̀rọ̀ ìjáàbù kúndùrú pé a tún sùn tẹ̀sí ìlẹ́nu kọ́ padà a ti sọ ń bẹ̀rẹ̀. sáyọ̀ ń bẹ̀rẹ̀ sẹ́gbọ́n. a tún padà sí pẹ̀lú gọ́ọ̀lọ́. o ti yánu. Insha Allah.